الحمد لله على فضل وعفان شرع لعباده طلب الرزق بالأسباب المباحة وحرم عليهم طلبه بالأسباب المحرمة فقال تعالى وأحل الله البيع وحرم الربا وقال جل ربنا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله àmọ́ ẹ̀gbé ẹ̀wọ̀ ìjọ́nà yan wíwá arísìkí lọ́nà tó mọ́ gẹ́gẹ́ bí àwọn apákan ìdánilẹ́kọ̀ọ́ta ti ṣe síwájú kásìdìmọ̀ sí wíwá arísìkí lọ́nà tí ò mọ́ ìpinnu sátò bá fara ọlọ́run bá pa wá láti ayà 275 wà àhálọ̀ wà olùrẹ́yà wà hárọ̀ màríbà ọlọ́run ní wọ́n ṣe kátàkárà ní halal wọ́n sì ṣe rìbá ní èèwọ̀ 275. Ọlọ́run sì ti ṣe òwò ṣíṣe ní ẹ̀tọ́. Ọlọ́run ṣe òwò ṣíṣe lẹ́tọ̀. Ó sì ṣe èlé ní èèwọ̀. Ó ṣèlé ní èèwọ̀. Nínú Sọ́tún Nìsá Ayà 29, Láta kúrò àwọn alákùn bẹ̀rẹ̀kùn bẹ̀rẹ̀ Mo pe ẹ̀yin tí ẹ gbàgbọ́, ẹ má ṣe jẹ ohun ìní yín láàrin ara yín pẹ̀lú èrú, àfi kí ó jẹ́ òwò ṣíṣe pẹ̀lú ìyọnu yín ọ̀kan nínú àwọn ayé àtọ́lọ̀ fi ń pè wá fífi ń pa wá láti ájìnà sí ọ̀nà tí ó ń gbà kó nǹkan jọ tó jẹ́ ọ̀nà haram ká sì mójú sí ọ̀nà ti halal nínú ọ̀nà ti halal yẹn náà ká má sàbò sí ara wa wallahu ya'lamu wa antum la ta'lamun sábàbí tọ́lọ̀ fi ṣe bẹ́ẹ̀ orí ara wa náà ní tó kú kò sí ìrìn àti tá a fẹ́ kó bọ́lọ̀ ọlọ́run ní wallahu ya'lamu wa antum la ta'lamun ọlọ́run mọ̀ ẹ̀yin kò mọ̀. torí bẹ́ẹ̀ láyà torí fọ́bù ìmáàlì wà sọ́mọ̀ ìfì àǹtà lòbó òbí wà tó lókù bẹ́ẹ̀ ní ìṣòro wa. ẹ̀ẹ́dẹ́ pé àlòwò àlòwò àádà àádà ẹ yóò kó yàn lu ìparun ọlọ́run bá láyé àtàkìyà náà. afẹ́ká mọ̀ yí pé iná fi halali gúnìyà sí ní haram halali tọ́nà ní kí a máa wá ó mọ̀ pọ̀ rẹpẹtẹ sáà kò ní débi haram rárá sáà kò ní débi haram rárá àwọn èèyàn ni wọ́n mọ̀ tàbí gbọ́ èsì ló mọ̀ wà láwọn èèyàn láyé àtàwọn sọ pé kò sí halali àìsí àti sọ pé kò sí halali mọ́ tí wọ́n ní kò sí halali mọ́ àwọn èèyàn mọ́ sọ bẹ́ẹ̀ o ẹ̀dá ìgbọ̀nù tẹ́yìn náà mọ́fà òyìn sọ bẹ́ẹ̀ wọ́n ní òsì àlàáyé nù ṣẹ̀rí àdúgbà fún wa pé iná ti àlàáyé gbóní ẹ̀fún ní haram a mọ̀ ní jẹ́ àlàáyé títí táàtẹ̀ ní ọdún táwọn ọmọ wa bọ́mọ Yorùbá náà níbi tí ẹ bá fọ́ náà rẹ̀ sí àwọn àṣàyàn ọ̀rọ̀ tí ń bẹ lọ́dọ̀ Yorùbá ni tí ẹ bá gbọ́ yé pé bọ́lọ̀ ti wúyẹn náà lórí èyí ní débi فجعلناه الله بحلال حرام وكفى بقوله أما سواه mọ́mí ní òdodo ẹ̀hàlá ìtọ́nà bá parí sí kalẹ̀ ó sì ti rọ ọlọ́rọ̀ kò níbi kan ní bákan náà afẹ́ká gbàgbọ́ yé pé jíjẹ halal ìbáraẹ̀tò lọ́ọ̀fì yóò máa lékún kódà wà ní tó bá jẹ́ fún nǹkan yẹn kéré fàyẹ́nù ọ̀yẹ̀kùnù àwọn náà ilé ara tó èyí ń sọ̀rọ̀ lọ́wọ́ bá fi ọkùnrin balẹ̀ wàlùkàlọ́ọ̀mù yẹn hàkù lọ́wọ́ bá kàtà afíkà gbàgbọ́ yìí náà yìí pé ọlọ́mọ pa ìmọ̀ haram kódà tó bá jẹ́ mo ti kó pọ̀ tó wọ́n láyé bí ó sì ó lè wọ lọ́wọ́ pẹ̀lú fẹ́lì fún náà alẹ́ yìí mẹ́rin sí lè tó ọlọ́run tó wá lè parí tí ò wà ní sí lọ́wọ́ ìgbọ́n náà nínú sọ́ọ̀tù bákọ́rà ayà tó ti ayà tó seventy six yẹn àpò lọ́rùn rìbà. ọlọ́run yóò máa dín èlé kù ọlọ́run yóò tẹ̀ parí yóò sì máa bù sí ìtọrẹ àánú. yóò máa parí yẹn àpò lọ́rùn rìbà tó parí pátákátá ni ní ìgbà tó yóò nínú àdáhùn tọ́lọ́ lè fún mú bá àkọlé ìdínkù àmọ́ lọ ní àkàkù lọ́wọ́ nígbà ni òní rí tírí dìde ẹ̀nà nínú súrà tó hó àyà tàbí náà wà náà àtẹ́yìntò mẹ̀rẹ́ bá ìyárìbò wà sí àmúwárì náà sì fàlà yárìbò ìjà lọ. àti pé àti pé ohunkóhun tí ẹ bá mú sílẹ̀ ní owó èlé kí ó bá di púpọ̀ lára dúkìá àwọn ènìyàn. ní ṣe báwọn yẹn ti gbà tí wọ́n ti rò. ṣùgbọ́n kò ní lékún ní ọ̀dọ̀ ọlọ́run. kò ní lékún ní ọ̀dọ̀ ọlọ́run. àti pé ohunkóhun tí ẹ bá mú sílẹ̀ nínú owó zakat tí ẹ ń wá ojú rere ọlọ́run. tí ẹ fẹ́ fi ó lékún. nítorí náà àwọn ilé wọ̀nyí ni wọn yóò di àdìpèlé. ẹ jẹ́ ìṣàlàyé díẹ̀ mẹ́rin owó èlé ṣe mọ̀ pé wọ́n sọ pé ẹ wá gba ten ẹ wá kárí ayé ten kẹta fi pé ìpadà ni yàtọ̀ bí síkálẹ̀ ó lé ọlọ́run ní pàláyàgbó ìdàgbà àbí kí la kàbálẹ̀ sí pàláyàgbó ìdàgbà kò léwọ̀ ilẹ̀ rẹ̀ kó léwọ̀ ọ̀jàdà ni wọ́n ti kún yàn lẹ́rù ẹ̀ tó gbèrè ọ̀jàdà ni wọ́n ti kún yàn ìbànújẹ́ ìdínà àdánwò ẹ wá wo zaka nígbà tí yẹn yọ zaka one over forty èyí wá ìpò nínú forty so yé ní síkálẹ̀ ó ní kó gbà yẹn ọlọ́run ìyẹn nìkan gan ìyẹn nìkan ìyẹn ní tó lé gan kàkẹ́kẹ́ gbàgbọ́ yẹ kó lé nítorí pé yóò lé lé lé lé lé pẹ̀lú mú kàìmọ́ lọ́dọ̀ náà lórí ìgbà téèyàn sì mú jáde ó dínkù pẹ̀lú ìgbà tẹ́ni tó gbèlé gbèlé ó lékún ọlọ́run wá padà dìbò wá parẹ́ gbogbo ilé ìdí ìrọ̀bá tí ìrọ̀bá farabalẹ̀ tí ìrọ̀bá farabalẹ̀ lórí ìlànà ọlọ́run kò ní yéèyàn ó kàn bẹ káwọn Yorùbá ń pè ní ọmọlé láńtà ṣé ń gbọ́ mi àbíbẹ̀kọ ni mo á ronú mo ronú sí ọjọ́ kan níta mo Yorùbá ọ̀nà Yorùbá gbùdù gan tẹ bá fi ọpọlọ àtàdámọ̀ wa ìta bá ti sin Ọlọ́run ó fẹ́ dà sáwà lábẹ́ Ọlọ́run sí ó sì ń sùn èso ògbà Ọlọ́run pọ̀pọ̀lọpọ̀ ṣe kò ń jẹ́ ẹ wo owó yẹn láti ìpìlẹ̀ wọ́n ti sọ ní orúkọ yẹn láti ìpìlẹ̀ èyí tí wọ́n tẹ̀ sọ bó wọ́n ti sọ bó wọ́n ti pe owó ní kọ́múlé láńtà kọ́múlé lítà kọ́múlé gáàsì sẹ́mọ̀ pé ìgbáyà wọn gbóná tí ó sì gba ikú lọ ó mìí pé owó pẹ́ẹ̀lì gbóná ni àwọn náà ti mọ̀ wọ́n fi mọ olówó tó jẹ́ bóyá báyìí ní tọ̀ àbí pẹ̀lú one way or the other wọ́n fi pẹ̀lú ọkọ̀ yẹn èyí tí wọ́n ń pè ní kọ́múlétírítà ìgbà yọ tuntun tọkàn balẹ̀ àwọn awùgbà ẹ̀wọ́ àwòrán tí ń sí náà yóò sọ kankan o òun ẹ̀dá kan òun kódà òun ló ń gbà òun náà ń sọ nínú ọ̀rọ̀ yẹn والربا قديسة على كل دين محرم والله جل وعلا أمر بالأكل من الحلال والتصفي والإنفاق من الحلال فلون يكون كجو لون حلال في الناس لون حلال ọ̀pọ̀lọpọ̀ yẹn kò nǹkan jọ lọ́nà aláàlú iṣẹ́ tí ń ṣe owó oṣù ẹ̀ aláàlú ni ọjà bí ń tà ń talé ń ta mọ́tò ń talẹ̀ tó jẹ́ ilẹ̀ aláàlú ó ti ń tasọ ó ń tepo ọwọ́ adé ibi tí ó ti máa náwó nígbà tó wọ́n délẹ̀ tán ibi tó ti wọgbọ́n nù kò fi kò fi ra halal kò fi jẹ halal ẹlòmíì ti ń jẹ ọ̀nà méjèèjì tó ti wọgbọ́n kò kojú ọlọ́nà halal ìgbà tí ó nà kò ná sọ́nà halal wọ́n fi ní wọ́n fi ń pọn ọtí nígbà tí wọ́n bá tó kó mọ nígbà tí wọ́n bá tó yàwó nígbà tí wọ́n bá délé wọ́n fi ọkọ̀ tírélà wọ́n fi ń pọn sí yẹ ẹ̀yọ́ àrùsù ní sọ́ràtù àlùmọ̀mìnú kúrò nínú sọ́ọ̀jì láti wà ánà lè sọ̀rọ̀ nígbà tọ́lọ̀ má fi lè dojú ọ̀rọ̀ pa àwọn òṣìṣẹ́ tọ́lọ̀ mọ̀ tó wọn ní sí iná wọn ò ní sí jẹ wọn ò ní sí mu wọn ní sí wàwù tó wá gbé lọ́tọ̀ orí wọn yẹ ẹ̀yọ́ àrùsù ẹ̀yìn òṣìṣẹ́ ẹ máa jẹ nínú ohun tí ó dára àjẹ tó halal. àti kí ẹ máa ṣe dáadáa. kí ẹ máa ṣiṣẹ́ rẹ. dájúdájú èmi ti mọ ohun tí ẹ ń ṣe níṣẹ́. ọlọ́run ti mọ̀ tó dúró ọ̀nà dáadáa wọn wà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà jẹ́ kọ́kọ́ bẹ́ẹ̀ lórí yín kó lè jẹ́ pé yóò kárí àwọn tá a rán yín sí. ọlọ́run wa ní àyọ̀ àlẹ́ nínú àánú nu àwọn táyà wá sáwọn ànábì ọlọ́run táà sí ọlọ́run yẹn tí wọ́n kò gbà kọ́ ẹ̀yin tí ẹ gba ọlọ́run gbọ́ lódodo. ẹgbẹ́ ẹ wá tí wọ́n á jíṣẹ́ fún bẹ́ẹ̀ náà gbọ́ náà gbọ́ lódodo. ẹ máa jẹ nínú àwọn ohun tí ó dára. ẹ máa jẹ nínú àwọn ohun tí ó dára tí a pa léṣe fún. ohun tí ó dára tó jẹ́ àláàlì tá a pa léṣe fún ni òun ni ẹ máa jẹ ń ẹ má débi àwọn èyí tí a sọ pé ẹ gbọ́dọ̀ jẹ. ẹ má tún máa sọ fọ́nà ẹ má tún máa lọ́rọ̀ mọ́ ọlọ́run mọ́ wípé ní ti bóun ló dáa ọlọ́run sọ pé ẹ jẹ gbogbo tí mo dá ẹ jẹ kí ni mìtọ́jú ìbáyàtì máa ń bà fún náà fún mímọ́ ta ní kẹjẹ onáàrin ẹjẹ wá kúrò nílá. kí ẹ sì máa dúpẹ́ fún ọlọ́run. ẹ máa dúpẹ́ fún ọlọ́run nǹkan tó yẹ òkà àbòdó. tí ó bá jẹ́ wípé òun ni ẹ̀yin ń two sixty seven. Súrà kejì ayà tó ti sẹ́mù, yà ayú hálẹ́dì na àmànù àrùn fipú mí tọ́ ìyíbá ti máa kàtàbí tún. Ẹ̀yin tí ẹ gbàgbọ́, tí ẹ gbàgbọ́ Ẹ máa ná nínú tí ó dára nínú èyí tí ẹ ṣe níṣẹ́. Iṣẹ́ tó ibẹ̀ ní ẹ kan, akàbíyèsí kan, bóyá ní tó lọ. Iṣẹ́ ọlọ́run tí o. Iṣẹ́ tó náà ní pé iṣẹ́ ìṣe pọ́lọ̀ nǹkan fún ìgbésẹ̀ máa ṣe mímọ́ kẹ́ tó máa ṣe mí iṣẹ́ ẹ̀yìn jẹ́ ẹ̀ṣẹ̀ tó jẹ́ mímọ́ yẹn ìgbẹ́ náà ti máa ná fọ́lọ̀ bákan náà ń sọ̀rọ̀ lọ́wọ́ sọ́lá rẹ̀ sọ́lá ó ní iná lọ́wọ́ àtàlà tó yí mú láyà sọ́ọ́ ní ìlà tó yíra ọlọ́run bá ọba mímọ́ ni kò sí nígbà kankan lọ́wọ́ ẹ̀ tàbí tó mọ́ ìyẹn kó burúkú jọ onírànlọ́wọ́ lọ sí tàwa àpò hajj ìbẹ́ nìkan sọkún ìbẹ́lẹ̀ kan fi gbójú sókè títẹ̀ tó kọ́nà wọn pàtó ní ẹni tó dánwò ilé ìwọ̀ ọlọ́nkó bá ti ẹ̀jẹ́ ẹni tó kókó lákàntì ọlọ́mọdún mọ́dún fọkàn balẹ̀ ẹni tó ti báyìí tọ́lọ̀ ń sì tọ́rọ̀ yẹn sì mú sọ́mà lọ lẹ́sẹ̀kẹsẹ̀ tọ́lọ̀ wọn dá padà òfin lọ ní sọ́tọ̀ alìmìíràn alìà 130. ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ má ṣe jẹ èlé àdìpèlé lórí àdìpèlé àdìpèlé àdìpèlé kí ẹ sì bẹ̀rù ọlọ́run kí ẹ bá a lè ṣoríire. ìbẹ̀lóríire wà ó túmọ̀ sí pé wọ́n máa ń sọ fáwọn èèyàn pé owó ń bẹ àwọn èèyàn ní ìṣòwò inú ìgbà pé kò sówó ìjọba náà máa dọ́gbọ́n wọ́n máa eh, federal government broke àmọ́ ní nígbà bóyá nígbà tẹ ẹ̀pin tán ẹ̀pin máa rìn lọ́wọ́ síbẹ̀síbẹ̀ náà èmi ò tún gbà bẹ́ẹ̀ wọ́n ti pin mára lọ́wọ́ tó náà ilẹ̀ yìí ń sun ilẹ̀ yìí ń sun ó fẹ́ lè máa sun owó gan yàtọ̀ ká sọ pé ní tí a máa sọ lówó nítorí òun pé léde yìí owó gan fẹ́ lè máa jáde nínú ilẹ̀ lójoojúmọ́ tí wọ́n bá náwó Nàìjíríà tán lónìí ká sọ̀rọ̀ yìí ọ̀la bílíọ̀nù tó jáde owó tó wọ́n ti bílíọ̀nù ní dọ́là lórí ilẹ̀ nàìjíríà ló jáde sílẹ̀ nàìjíríà kọ́ nípa ní ìjọba àpapọ̀ ni owó tí wọ́n wà láwùjọ náà lọ́dọ̀ àwọn èèyàn generally because tí ò bá sanwó ni níbo ni wọ́n ti ń yáwó èrè tí wọ́n ń san èrè ṣé kì í sanwó lò náà ìbẹ̀rọ̀dọ̀ ni ò jẹ́ kó ṣẹlẹ̀ láti yá lọ́nà tó tọ́ àbí láti dákadà lọ́nà tó tọ́ tó pé tó yàrá kan pé á ìnira dé ìnira dé òun wá ti tán àti ìjáwé ìlé báyìí lónìí náà yóò pèsèsè àbílẹ̀kọ̀ ni yóò sì ọ̀hún nípa wọ́n yá mi báyìí wọ́n tún yá mi báyìí jẹ́ ká tó mọ́ ọ mi báyìí wọ́n lè mú lọ́nà mẹ́fà tó bá ti tán àti ìbòwé yìí tó táwọn kan ti sòwò ni síbẹ̀ ẹnìkan sọ̀rọ̀ àwọn àti ọmọ lágbáwá ọmọ lágbáwá kan àti ọmọ nàìjíríà kan sọ̀rọ̀ ọ̀rọ̀ bísínẹ́sì ọmọ nàìjíríà wá ń sọ wípé kódà interest yóò tó wọlé yóò tó tó báyìí ní interest bò àìsàtà kò lórí bá tí ọmọ gbarú ẹ ó ní ẹsọ fún un pé wọn ti gbédè ara wọn o olùdí fọkàn ní bá wọn sọ̀rọ̀ láàrin ara wọn ó ní à ọmọ nàìjíríà ní ẹsọ fún un pé ọ̀rọ̀ business lèmi bá sọ yìí yóò kàn mí pẹ̀lú business wọn bá sọ bẹ́ẹ̀ fún lágbára yẹn ó ní à ó ní sọ̀rọ̀ ó ní nàìjíríà nàìjíríà ní àgbẹ̀kàrà ẹja sọ̀rọ̀ yẹn lẹ̀ wọn sọ̀rọ̀ yẹn mọ́ wọn kò sọ́kárí mọ̀kán lè ìwọ tó wọn bá dòwò pọ̀ tí ò sákàkà ò bẹ̀rù ọlọ́run nípa ilé òun ò lè bọ̀ sọ̀rọ̀ mọ́ ó ti pòṣẹ̀ parí mu ọmọ ti nàìjíríà ń sì lówó jọmọ ara rẹ lọ òun yóò bẹ̀rẹ̀ bí tí a máa jọ sọ̀rọ̀ not not close to that one yẹn ọlọ́run tó ń bá wa sọ̀rọ̀ tó mẹ́rin fún mi inú ọ̀nà ní àyà 29 ara sí mo pé mo pé ẹ gbàgbọ́ mo pé gbàgbọ́ ẹ ṣe jẹ ohun ìní láàrin ara yín pẹ̀lú èrú. láàrin ara yín nígbà tẹ̀lé tára ń ní ìnira dé ẹ wo oríire tí ń bẹ níbi nínú ẹwọ́sùn rọmọdán tó bá yẹ pé gbogbo oṣù rọmọdán bá a sọ pé ìnira ń bẹ láwùjọ tó yìí tó rọmọdán ti bẹ̀rẹ̀ yìí ẹlòmíì ti ń dá sọ́ọ̀mù ọ̀la ẹ̀fún òtí kò sí ìgbà mílíkì o kò sí ìgbà ráìsì o kò sí ìgbà two thousand three thousand pé ẹgbàá rí sínú ó sì ti ń dá sọ́ọ̀mù ìdá sọ́ọ̀mù ti kéde àti nǹkan ń bọ̀ àwọn ẹni rẹ̀ kan ń bẹ kí wọ́n ti dáadáa rọmọdán ẹ wá wo kí rọmọdán yóò jẹ́ ní kí gbogbo rọ̀mùdá tó gbogbo òṣòro jẹ́ bí rọ̀mùdá mo ṣe rí láwọn àyè kan ẹ wo báwo ló ṣe sòrò tó níjọ́ náà máa ń pè ó ká lékún lóore tó ń pè láàdáa rẹ̀ ó lékún rọ̀mùdá ni wọ́n ń ṣe wá àti ẹ̀kọ́ tó takò yẹn ṣùgbọ́n wọn sọ pé ká sinmi tó rọ̀mùdá ń bá lọ nínú ọ̀nà táwọn èèyàn wá ń gbà gbógun tira wọn ni pé ah, owó wà ọbọ̀ tó wá ti gba tẹ́ǹtì sí ìlànà àgbà lọ́wọ́ ẹ̀rọ ẹ̀yìn náà bá sá sẹ́yìn ìgbé àpùjẹ́kùn ah, fara mọ́ ìlera yẹ́kùn gbẹ̀lẹ̀ nǹkan náà sọ́nà ẹ̀kùn rọrùn nínú sọ́kùn mẹ́ta ayé ọgọ́rùn kan ló lẹ́sà yìí kọ̀dí tó wà tó yìí wà lọ́wọ́ ààjẹ bá kẹ̀kẹ́ tó ti kọ̀dí. wípé ohun búburú àti ohun rere kò dọ́gba bí ó tilẹ̀ jẹ́ pé púpọ̀ ohun búburú náà bá jọ ọ́ lójú. ṣé ìwọ sọ wípé eléyìí ti gbajúgbajà láwùjọ ọlọ́gbọ̀n ọlọ́gbọ̀n ò ní bínú àwọn ni wọ́n ti tọ́lọ́ ọmọ ìlú sọ fún ẹni tó pé ọlọ́run kò bí ní oṣù pé bá ṣe wà nìyẹn ní oṣù pé àwùjọ tàwa bó ti gbà ní àti mọ́kà àti ní àti àti ní ìlú àwọn yìí sì dájọ́ lọ́dọ̀ ara wọn àìrò ọlọ́run ti bà ní. bákan náà ń sọ lọ́lọ́run sára sọ́là ó ṣẹ́bi lé oríṣiríṣi àwọn ìlànà nínú àwọn mọ̀káyásílẹ̀ kàbíyèsà àlùmọ̀hárọ̀mù àwọn ọ̀nà táwọn èèyàn gbà fún nǹkan jọ bá àtẹ́lẹ̀ wọ̀ alẹ́ ti yá sódò àléhà àlèkàn lè bẹ́yìn ìmọ̀wádìí muharrama níbi kí wọ́n ta èyí kò sí tọ́lù ilé tàbí lónìí wọ́n tún ti ń tàgbẹ́ wọ́n ń tàgbẹ́ yẹn wọ́n ti ń tàgbẹ́ àgbẹ̀ àbíyè gbogbo nǹkan tó bá ti jọ mẹ́gbẹ̀ẹ́ tó bá jẹ́ káǹfààní kan bẹ̀ àfúnjẹ̀gbẹ́ àgbẹ̀ àbíyè lẹ́yìn àrùn sọ̀tà wọn ti ń jẹ́ o lọ́jọ́ pé àǹfààní bẹ́ẹ̀ sì gbẹ̀yìn níbi tí wọ́n máa da kí wọ́n máa lọ gbọ́ngbọ́n yẹn dà sí orí ilẹ̀ tán fẹ́ fi dáko àbáǹfààní bẹ́ẹ̀ níbi ìgbé adìẹ kí wọ́n lọ gbọ́ngbọ́n yẹn dà sórí ilẹ̀ tán fẹ́ fi dáko tó sáǹfààní bẹ́ẹ̀ láti kalẹ̀ sí wọ́n kàn máa wá kó bí ìdọ̀tí kò ní bí a bá ti ń ṣe nǹkan yẹn ni àgbọ̀dọ̀ pẹ̀lú ẹ̀dọ́wọ́ ẹ wá wò ní ìsìn wọ́n fún méjì mílíọ̀nù látara àgbẹ̀ kọ́ máa dámọ̀ sáàkì owó ní fún ọ̀fẹ́ mọ́ni tó ti wá àwọn èèyàn ti rà so kò tọ́fẹ́ ní ìta kò tọ́fẹ́ ti rà ọ̀nà kan nìyẹn ó lè sàdéjì lójú àwọn èèyàn ṣùgbọ́n ààrùn nítorí níbi pípa ṣe náà tọ́nà bá ní kẹfí mo fẹ́ ní ìfẹ́ ní ìwájọ́ wà ní jọ̀rẹ̀jọ̀rẹ̀ tó yẹ níbi jọ̀rẹ̀ ọlọ́run tí ò láìsí tọ́nà láìsí tí ó fi tọ́nà kó ra ìwúfẹ́ bóòlù yóò ti jọ̀rẹ̀ ọlọ́run bóòlù yóò ti jọ̀rẹ̀ èèyàn tọ́ọ̀rẹ́ rẹ̀ sọ fún pé ẹwò èmi ò láti ráwàdà bá wọn olúwa àwàdà náà ló tún bá ṣe èmi ò láti rí ọmọ sọ̀rọ̀ sí ìgbà yẹn irú ọ̀rọ̀ náà ló tún sọ sí ẹ̀ nìjọ́ rẹ̀ ọ̀tá náà yẹn jẹ torí ló fà ọ̀rọ̀ náà bá kéré lórí rẹ̀ nínú rẹ̀ ó ní ọ̀dọ́ náà ní sọ̀tọ̀ lọ́lọ́run tàbí sọ́lá pé iná lọ́wọ́ hàrà ọ̀bẹ́ àkàn ọlọ́run ṣe títa ọtí léèwọ̀ ọtí àtàwọn ìmúkúmu tó jọmọ ìyá ẹ̀ ó bẹ́ẹ̀ lọ́kàn tó bá àwùjọ ìjẹ́ ó ń bẹ̀rù kan tó bá òjò jẹ pátápátá àwọn ọmọkùnmù tí a bá sọ wípé ọ̀ràn ń bẹ ìtumọ̀ ń bẹ láwùjọ àwùjọ kì í le àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé kì í kàwọ ara àwọn èèyàn náà láti ń kàdéhùn yẹn ni ọlọ́run ṣe ọtí léèwọ̀ ó ṣe òkú ìgbèsè léèwọ̀ ó ṣe ẹlẹ́dẹ̀ léèwọ̀ wàdà náà àti èrè àwọn èèyàn ń àwọn ìfẹ́kọ̀ọ́ kan tí mo kàkà lè rí àkọ́kọ́ ọtí ẹlẹ́ẹ̀kejì òkú tí ò bọ́bẹ̀ òkú ẹran tí ò bọ́bẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́dẹ̀ ẹlòmí ò sọ̀rọ̀ yìí láyé ẹlẹ́dẹ̀ lọ àwọn dáàbà ẹwọ ẹlẹ́dẹ̀ láti ju ẹmọ àwọn ojú tó di ọlọ́run níbi tí a ti ń sọ̀rọ̀ wípé ká fi dáadáa fẹ́ràn kó fẹ́ràn pé ẹ̀nà ti dáadáa fẹ́lẹ́dẹ̀ ṣáyà kò yọ ẹ̀kọ́ kan lẹ̀ bí ẹni tó fún ajá lómi nígbà tó náà lómi tán níbi kànga àwọn ajá yẹn sì ńlá lẹ̀ tutù mo ní bá ní tó gbé mi déjì odò èyí náà ló ṣẹlẹ̀ sájá yẹn ló ń bá kó sínú omi padà ló bá lọ bomi wá ó wá fẹnu gbé omi yẹn ní ìyẹn ó wá fẹnu gbé wá sókè ó wá pajá mọ́ lóṣù ilẹ̀ tó rà kò ọlọ́run pé tí sùn fi ṣe mí náà ní ìtajà yìí sóye tó bá fi pẹ́lẹ́gẹ̀ ní ẹ̀fún lómi tó bá fi pé ebi nípa ẹ̀fún lóúnjẹ tó bá fi kó tọrọ ọgbẹ́ nìkan ní ẹyọ kìí sẹ́nà táàjẹ́ o àkàrí kó kàdánwò ni àkójọ lómi ẹyọ lẹ́sẹ̀ torí ń kérora lọ́wọ́ tó bá débi jíjẹ ẹ gbọ́dọ̀ jẹ tó bá débi àánú ẹ fàánú ẹ làwọn ìlànà kúwà kárí lànà àwọn ẹ̀sìn méjì mílíọ̀nù níbi jíjẹ níbi òróró ẹ̀ wọ́n ní òróró ẹ̀ lásán méjì mílíọ̀nù. bẹ́ẹ̀ náà ní àlàáfù náà eré àwọn èèyàn ráfún àwọn ọ̀rẹ́ fún tààmọ́ ní ìsìn eré aṣọ àpèrè làwọn èèyàn rà níbi. aburú rẹ̀ aburú rẹ̀ ó kọjá èrè nìkan aburú ẹ̀ wọ́n gbẹ́ èrè ní òwò ọkùnrin ó sì gbẹ́ èrè ní òwò mi wọ́n sì wọ̀ sọ fún un ṣéèpù tán fi hàn síta ẹ̀ ní ọlọ́run fẹ́ bí ẹ̀ ti ṣéèpù ẹ̀ hàn síta tẹ́sà ti gbẹ́ èrè láwòrán èèyàn ọlọ́run fẹ́ bí ẹ tó fi ṣéèpù ẹ̀ síta pé bọ́mọ ṣe rí mi bíbi ṣe rí mi ọlọ́run fẹ́ wọ́n tún àwọn pátá fún nígbà tí yẹn gbogbo lóko ní òwò àwọn èèyàn pariwo federal government federal government state government ẹ̀ mọ̀ pé bí táà ti ṣe àdápọ̀ ọ̀nà pọ̀ ọ̀nà pọ̀ fọmọ yẹn bá jó ní làákàyè. fatil àwọn abẹ́rẹ́ lọ́wọ́ ní ti ọlọ́run lẹ́gbàá tó sọ̀rọ̀ fún wọn tán pé iná náà harama bẹ́ẹ̀ alùpàmù ọlọ́run ṣe títa ọtí léèwọ̀ àtòkùnbẹ́gbẹ́ àti alẹ́dẹ̀ àti èrè fatil yàrá tó lọ lọ́wọ́rùn ti ti ọlọ́run àrà ẹ̀ta ṣèhómà mẹ́ta òróró òkùnbẹ́gbẹ́ ńkọ́ fúlàní rẹ̀ kan bẹ tọ́lọ́run di òróró tí wọ́n dì í lókè tá a bá ti làbí wọn òróró tó kọjá jẹ́bi ti ẹran òun bẹ́ẹ̀ mo pé mo sáàdùn ẹ̀mọ́ ìgbà lọ́nà sọ̀rọ̀ àwọn ẹran yẹn ó lọ sọ pé a tún di àwọn kankan à ń tí ìwọ̀rọ̀ yóò a tún di àwọn òróró fún wọn tẹ́sí mọ̀ dání àti mọ́ wọn lára wọ́n ní tẹ́ rí òkò wọn àwọn òróró yẹn ẹ̀wọ̀n epo yẹn wàyí náà ń tí láàrí ìṣòfò wọ́n là máa fi kun àwọn ọkọ̀ ojú omi wàtúbẹ́hànú bí àdìrí a máa fi mú àwọ̀ wàtúbẹ́hànú bí àdìrí bí àwọn tẹ́sí àná àwọn èèyàn máa fi tan náà papọ̀ sí ọlọ́run ní lára àwọn àrọ̀ ẹ̀mẹ́bẹ̀rún àrọ̀ mù ní òjíṣẹ́ náà tó wá tẹ̀síwájú ó ní kọ́ tàlọ́láwọ̀ Yahuda ọlọ́run ọba yóò gbógun tàwọn Yahudi o àwọn jù iná lọ́wọ́ lánà haramọ̀ tó hóma ìmẹ́ta nígbà tó lọ́run fi òróró ẹran òkú gbèsè léèwọ̀ jàmbálù wọ́n bá rìpọ́n ilẹ̀ wọ́n rí fáńgẹ̀ tó mọ̀ bàrà òun wọ́n bá tà wọ́n á kàlù sáwọn ẹ̀ wọ́n bá dẹ̀wọ́ bá fi kó máa náwó bá fọwọ́ sí ilé ayé ìtọ́lọ̀ ní tó ti tọ́lọ̀ náà náà gbogbo ìtumọ̀ sí ni àdéhùn náà bùkálà tí wọ́n mú sí ni. lọ́dọ̀ ibn abba àdànàbí ẹ̀sọ̀lọ́lọ́ ọjà lọ́kàrà fún mi àdéhùnsọ̀lọ́lọ́ ọ̀sán ọ̀sán àwọn ní láàánú láwọn yahuda ọlọ́run ó tẹ̀lé yóò sì tẹ̀lé láwọn yahudi a ṣe òróró àwọn òkú mi ti léèwọ̀ fún wọn wà á na àtìmọ́lẹ̀ àwọn sọ̀rọ̀ wọn fi náwó fún owó sáyé. wà iná lọ́ọ̀ ìrà hàrọ̀ máa rà kọ́ ní ákìlà ṣe dájájú tó náà bá ṣe jíjẹ nǹkan kan léèwọ̀ fáwọn èèyàn kan hàrọ̀ máa owó ẹ̀ náà ó ti ṣe fún wọn. ẹ wà ní bákan ó sẹ́bi láwọn tí ń ta ọtí wàbùtá àhà àwọn tí ń rà wà á fi rà sáwọn àwọn tí ń náwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. fi jumla ti mẹ́lá àná mú fi hà. sákà náà ni bẹ́ẹ̀wù àdìrà títa àwọn nǹkan aláfíkè tí máa ń àti máa náwó nínú àwọn nǹkan tó ga jù àwọn kan tó lọ́n ṣe ni tó sì kún àwùjọ ni tí wọ́n fi ń sayé tí wọ́n fi tẹ́fì sọlá inú tẹ̀sí nínú àyà kan àyà sáfì lukman famílẹ̀ náà mọ́yẹ̀ ṣẹ́ ìláwà tàbí àyà kẹfà àfáàwà àgbà inú tẹ̀sí rọ́símọ̀ lọ wọn a ti kàfí wà áyà ẹ̀ wọ́n ní famílẹ̀ náà sì mọ́yẹ̀ ṣẹ́ ìláwà tàbí ẹtẹ́lì Ó wà nínú àwọn ènìyàn tí ń ra ọ̀rọ̀ eré láti fi ṣe àwọn ènìyàn lọ́nà. ti ọlọ́run láti fi ṣe àwọn ènìyàn lọ́nà ti ọlọ́run láìsí mímọ̀ kan ó sì mú un ní àwọn eré wọ̀nyí ìyá tẹ́nitẹ́ni ń bẹ fún wọn. àdúgbò kẹsì ọ̀rọ̀ yìí lọ tààrà torí pé ọ̀rọ̀ eré yẹn níbi àlàyé ẹ̀ orin ni wọ́n tún sí orin ni wọ́n tún sí. wọ́n ní lámà zákàrà tààrà hàdà sùhàdà ọ̀hún mọ̀lẹ́bí náà yàtàdúnà lè fi nígbà tó lọ́n da tó sọ̀rọ̀ àwọn ẹni eré tó jẹ́ pé kíra ọlọ́run ni wọ́n fi ń lògbà ni wọ́n fi ń tẹ̀sí wàyẹ̀ ìtẹ̀fẹ̀rún àti ìsìnmáà ìbò ni wọ́n ń gbọ́ tí wọ́n fi ń hùwà. out of abidiki ni harry nàṣíyà ọwọ́ á fi ìrántí àwọn ẹni ibi òbí tẹ̀lé wọn. àlẹ́dínà àárọ̀ tó ayẹ̀lẹ̀ ìtìfà àti ìsìnmáà ìkàlà nílà àti àti gbójú kò tán gbé làákà ìkó òbí mẹ́rin bọ́rọ̀ náà wà á pàlú àlà ìsìnmáà ìlú mazamir wàlìgínà bil alhan wà àlà ìfọ̀n àtọ́rà àwọn tó jẹ́ pé orin wọn ti rọ́pò mísíkì wọn ti rọ́pò nínú adúrú àwùjọ òní mísíkì hindu mọ́ wọn o wọ́n pawó bẹ́ẹ̀ o wọ́n méjì mílíọ̀nù bẹ́ẹ̀ o nígbà tí nínú àdéhùn àwùjọ ló wà. ọlọ́pàá tó jẹ́ pé àdìsí wá pé láyà nínú bẹ́ẹ̀ o àlùmọ̀gànìyà àti wà láṣẹ̀dá òun àwọn èèyàn gba àwọn èèyàn tó jẹ́ akọni wọ́n ń gba owó wọ́n rẹ́ǹtì wọn wọ́n ń játa wọn pé ẹ wá kọrin kẹsì gbowó nínú ọ̀nà haram táwọn èèyàn gbà náwó sí i. ọlọ́run ní wàmílẹ̀ náà ti máa ṣáàrì láwọ̀ àdéhùn ìlú àtẹ̀lé ayàkàtà àkàtàlẹ̀ kan tó pé torí wọn ní ayé àdìsọ̀kalẹ̀. tó bá wá jẹ́ pé àwọn ọ̀dọ́ wọ̀nyí ó wá jẹ́ ìlànà aburú nínú àwùjọ ọmọ ènìyàn tí ọlọ́run bá wa sùn bá náà tó lòdì sí tó sì wá gbajúgbajà tó bá ẹ̀rí pé àti fa aburú mọ́ra púpọ̀ àtìsí nínú nínú nínú ìdíjẹ́ àwọn akọrin nínú mọ̀tòdì ọlọ́ọ̀tàlẹ̀ ó ní ó búra nígbà mẹ́ta ó ní ááyà yìí ó ní ó túmọ̀ sí ó túmọ̀ tàbí rẹ̀ gẹ́gẹ́ ní orin kíkọ àti gbogbo àwọn nǹkan tí wọ́n ń tó jẹ́ nǹkan mọ́ọ́nà àti fèrè àtàgbogbo tí wọ́n dàpọ̀ mọ́ sáńpẹ̀ ní music olówó àgbàjúgbajà ẹ mọ̀ gbọ́hùn àwọn nǹkan wọ̀nyí ló nínú sọ́lá ẹ mọ̀ gbọ́ nínú nàfàbì àbí ọlọ́ọ̀ba kó fi gbogbo mùsùlùmí pátápátá ṣe kò ń gẹ nọ́sọ́ọ̀tì dín kájá aláràn sí ẹ̀sìn wàlẹ̀ sí àjà tó yìí máa yàṣì ká lè jìnà sí gbogbo nǹkan tọ́lọ́ ló ń kọ̀ subhanahu wa ta'ala ẹ̀rọ àná ẹ̀yin ọmọ ènìyàn kúlò nínú àrùn àlànà sọ́yìnbà aláàlú ni ẹ jẹ́ o ní gbúgbẹ lórí rẹ̀ wàlẹ́ àtọ̀tọ̀ ojú ọ̀nà oríṣiríṣi tó tún làkalẹ̀ iná òlá fún àdéhùn mọ̀bí ọ̀tá yín ló ga olè tù ọlọ́run yàwáyà adọ̀ sọ́lọ́ àrùn muhammadu wa wa sàbí wa sàbí